wọ́n ní káfọ́ mọ́sálásí ó ṣe é pé torí pé kò sí space wọ́n kọ́ àyè sókè ìmáàmù àtàwọn ọkùnrin wà mẹ́ ìsàlẹ̀ wàhálà yìí wà fáwọn obìnrin ṣé wọ́n lè kírun bẹ́ẹ̀ ọlọ́run àwọn lè kí pàtàkì tó tẹ̀sẹ̀ wípé ní pínlẹ̀ ẹ̀yìn lọ́yẹ̀ káwọn obìnrin wà nípa níbi tí àwọn ọkùnrin wà. àmọ́ àwọn òrì wípé ara ọ̀jẹ́tì ìṣẹ̀ríà náà ní pé kọ́kùnrin àtòbìnrin máa dàgbà kọ́kùnrin àtòbìnrin máa dàgbà pọ̀ ní pípé ìdí sí gbà tọ́tọ́lá kó wọ́n lẹ́nu sí pẹ́ẹ́sì lẹ́yìn ma ibi tí ó ti fún káwọn obìnrin kan má ti káwọn ọkùnrin wá ibi tó túmọ̀ náà ní kó jẹ́ sáàlì àìrọ̀ àwọn nǹkan yìí àsìkò ní bí àwọn màsáàlì àwọn sì bá irú àwọn irú fíṣù tó ẹ̀yìn ó rí pé tọ́wáàpù tá a mọ̀ tẹ́lẹ̀ lásán ni pé àbá ní àwọn tó ti tọ́wáàpù tá a nì. ó padà yá wọ́n padà tó padà tó ọkùnrin ní òkè wa àbí aláàkọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àbí kiri kan náà ló bí ó tó bí o ní wípé congestion ti wà ń sálẹ̀ ṣùgbọ́n àwọn ẹni máa para wọn tẹ̀ra wọn mọ́lẹ̀ àkọ́kẹ́. Ah, ṣé ká sọ pé torí wọ́n ṣàgbọ́dọ̀ fún ọdí káàbà báyìí wọ́n mọ̀ ṣe pé ẹgbẹ́ sókè kó bá ṣà ṣe pé ìṣèdí ṣé káàbà náà ni wọ́n máa sọ̀rọ̀ àti táwọn afá ti pa sí náà má ṣe ṣe bẹ́ẹ̀ fún ti kàn so nǹkan kan ni ó máa yí nǹkan tẹ́ máa ṣe sábà ti padà yá bẹ́ẹ̀ bá ti padà rí structure àti bí ẹ̀kú ní jẹun ẹ̀rọ tẹ́lẹ̀ pé structure yẹn ẹ̀rọ ẹ̀rọ ìjọ ẹ padà bọ̀ sídà kí ni objective ti kí ní ìfẹ́ àjì tó bá ti àti ìbẹ̀wò lẹ́padà rí wọn náà lẹ́sìn máa rí káàkiri níbi àwọn iṣu uh, kí wọ́n tó fà kó bá ẹ̀rọ torí àwọn pẹ́ṣẹ̀ tó wà lẹ́wọ̀n kan tó tọ́ bẹ̀. ṣé ìyẹn àwọn àpá àgbọ̀pá àjọṣe olùgbé àrùn ilé ọgbà káfẹ́ tó ṣe wípé túláàsì ni ó wà lórí ìyàn àti gbé bùkátà bí ìyàwó àtọ́nà hmm? níbi báyìí ìyàwó òyàn orí ọ̀rùn òyàn lọ́lọ́run bá gbé ìdígbé túláàsì kò gbé náà wẹ̀ ọmọ anya, orí ọ̀rùn yẹn ni wọ́n gbé sí láti ní ẹgbẹ́ ìgbàwẹ́. bàbá tí ó bá tẹ́ tí ó gbé ìgbàwẹ́ orí ọ̀rùn yẹn ló wá ìyá tí bá tẹ́ tí ó gbé orí ọ̀rùn ló wá. ẹ àánú lèèyàn ń ṣe gbogbo ah, nígbà tó kankan ti mo ti dá gbó fúnra rẹ̀ tí wọ́n bá ń gbé ìnáwó rẹ̀ ìwọ́n wọ́n fi kì í sọ̀rọ̀ ẹ̀yàn ní lórí ẹ̀ kò ṣe tọ̀ irú ẹni yẹn ó kúlẹ̀ fún zàkà ìdìbò tó bá fún zàkà kó o fi búlọ́ọ̀kù nǹkan tó jẹ́ obligatory responsibility lórí ẹ̀ àǹtẹ̀rẹ̀ má ṣe kò ìgbàláyè wa jẹ́ ẹ̀mọ̀ pé obìnrin ìyàwó yẹn ṣe fọ́ ọkọ rẹ̀ nígbà torí wípé ọlọ́run ọdún òfẹ́ kan làábọ̀ obìnrin lọ́rùn pé kúláàsì ni kó gbé náà wò ó ọ̀pẹ̀ lókè ní bá ń gbé ẹ̀wù ọmọ rẹ̀ kí n ti sọ́dá pọ̀ sọ́dá pọ̀ lọ́wọ́ ọba yóò ti gbà ládá lórí ẹ̀ hmm? àmọ́ kì í ti kíláàsì rẹ̀ tó kì í ti kíláàsì rẹ̀ náà kọ́ náà ló gbọdọ̀ tó ti tóbi ọ̀gá káàkiri àtẹlẹ́ àtọ́nù máa tọwọ́ dẹ̀rọ̀ díẹ̀ fún àpàǹkó nínú àwọn àgbàdì àgbẹ̀rẹ̀ àlẹ́bí sọ fáwọn obìnrin wípé kí wọ́n ti sọ́dá pọ̀ lé lọ́dá àgbàtà pé náà ló gbé gẹ́gẹ́ mọ́ mọ́ ní ọ̀la ṣe ṣe kàwé. ìgbà tá ìgbà wà nígbà akẹ́kọ̀ọ́ ti sọ́dá bọ̀ àtẹ́kùn òsì lọ́wọ́ fún ìyàwó rẹ̀ pé mú sọ́dá bọ̀ wá. ìyàwó wa ní báwo wọ lòó tó wá mú tó ṣe fún òwò gbígbá tó ń bá ṣe òun sí wa lọ nàbí sọ́dá bá wọ́n jẹ́ ọ̀dọ́ àgbàbí wọ́n bá nàbí sáni Zainab alábi ní ayé ìgbà yá ni ìwọ náà àwọn zainabu ọlọ́run zainabu yàwó kí ló wá ó ní ọkọ ọdún ká ní sọ́dá tó ọkọ onígbò ìfọ́ alábi ní kókó gbogbo tó bá fún sọ́dá pọ̀ lọ́kọ̀ lára méjì ló bá ó gbà ládàá kó fi sọ́dá pọ̀ ó tún gbà ájúrò lọ́wọ́ bá ládàá pé ẹbí ló ti kú so bẹ́ẹ̀ bá ní brọ́dà ẹ̀gbọ́n ni àbúrò mi ẹ̀yẹ́ lọ́kọ èèyàn ní wọn míì náà bẹ bí ẹ zakai àwọn ọjà ni wọ́n tọ́ sí jẹnu míì lọ ọlọ́run sọ èèyàn gbọ́ kùránì bọ̀kùrá jẹ́ èèyàn gbọ́ èèyàn náà wọ́n ń ṣe tẹ̀lé ṣé ni ó lè láadáa dúdú àti bẹ́ẹ̀ èèyàn ò lè ọ̀pọ̀ ti gbọ́ ọ̀rọ̀ náà tó fa wọn kéde èyí ò ní. ibi tí a ti rí a rí sáńtẹ̀sì méjì ìsáàtì kan bẹ tó ṣe wípé ànábì sálábà fún ààrẹ ìwọ̀sẹ́lẹ̀ ó sọ fábílà ní màsúlù ke pé kó kékeré ààrẹ fún òun fẹ́ pọ̀. ó ní màsúlù sọ pé àtọ́wọ́tọ̀ wá kékeré ààrẹ fún ìwọ́n náà sọ̀kalẹ̀ fún un anabi ní kò rí ìdí kò rí lọ àti máa rú ní ìwé yìí mo fẹ́ gbọ́ lóde ẹ̀ lómi ìfẹ́ yàtọ̀ sí mi ìgbà wọn gbọ́kàlà kí ló kà gbogbo lọ́dọ̀ mi ẹ̀hẹ́n ìmọ̀ tó lè wá ń ké anabi gbọ́ tí tó ti débi fàtẹ́yìn pàtìdà jìnnà ní pínlẹ̀ ọmọ tẹ̀lé ṣàdídì وجينا بك على هؤلاء شهيدا وكيف ṣùgbọ́n kéèkì tàbí sálàbà àrọ̀sẹ́lá pẹ̀lú ìbájúgbónà káàkiri àdábì lọ bá ìbájúgbónà káàkiri àdábì sọ fún gbé ìyàwó báyìí ìyàwó ìkọ̀ọ̀rẹ̀ ìnàlọ́ra àmọ́rọ̀ ní àǹtókèrè ákàlùkọ̀ta ọ̀pẹ́ sọ pé ìwé àwọn ìnàlọ́ra àmọ́rọ̀ ní àǹtókèrè ákàlùkọ̀ta ọlọ́run bá pa ní láti kéwù gba kéwù lọ́dọ̀ rẹ̀ ó ti túmọ̀ rẹ̀ kìí ṣe pé báyọ̀ ọlọ́run bá máa gbé ké ké kura láti mọ̀ kó o gbọ́ tàbí ọlọ́run bá máa gbé ké kura láti mọ̀ ké ké mọ̀ kó o gbọ́ mọ̀ tó o ké o lè ké ọlọ́run bá fún ọ̀gbọ́n ìlú káàdì nínú o. kò bá wá ní ọlọ́run bá pàrọ̀ bá náà kó o wá ké lọ́dọ̀ mi tí a sọ wípé kò bá ìwà fẹ́ mọ̀ pé mo ṣe ìtọ́nà ọba wí ni pé tọ́ lè ké kúrò àrùn lọ́dọ̀ kan náà àwọn tàbí ìrẹ̀wọ̀ ló kan ní ìgbé àgbọ́dọ̀ dáko báyìí. pé àwọn sàmárì ọ̀gbọ́n mi láti ọlọ́run bá dáko mi ní ẹgbẹ́ àdébìdì náà. èmi pé àdébì lọ́sọ̀rọ̀ báyìí. sẹ́nu tó bá ti sọ bẹ́ẹ̀ ni pé lẹ́yìn ilẹ̀ ẹ̀lẹ́ta wà yìí ẹ̀wọ̀n títà ìlẹ̀ sọ́mọ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹni èmi kékeré yìí wọ́n tún pèsè mi náà wà bẹ́ẹ̀ òní sámà wọ́n mọ̀ mí. sọ̀rọ̀ pé ẹni báwọn ti máa ń máa dùn pé ah, ọlọ́run mọ̀ dúpẹ́ o. bára ṣe wà nígbà ìlànà náà lọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan pé wọ́n dá kó kọ ẹ̀ lábọ́rọ̀. àwọn dákọ̀ rẹ̀ ẹnu bí mo ti dò káwọn ọlọ́run wá dá kó èèyàn láàrin ìgbẹ̀dá ọmọ náà kọ́ mi lọ́wọ́ àti ìbẹ̀ yìí. ó ní wà á dùn tó ní ìdáwọ́ sí i á lọ́bí. wọ́n dákọ̀ ọ̀dọ́ náà dákọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ tó lọ́wọ́ wọ́n dákọ̀ mi lọ́nà ọ̀rẹ́ náà. kò bá yìí máa lọ fún. so àtẹ́sí kékòó àná ọ̀pọ̀ ṣe ní àpọ́nlé lọ́rẹ̀ tó bá ìgbé náà lọ sí ọ̀pọ̀ láti ké lọ́rọ̀ náà àtẹ́ Òbẹ́rẹ̀ bá gbọ́ pọ̀ náà, ṣé ìyàrá ké tẹ̀lé tẹ́lẹ̀ yẹn rí ó ti gbọ́ ó ti ti jẹ ẹ́ ìwọ ìgbésẹ̀ náà lábàá ṣe ẹ̀dá ṣe ẹ̀dá ṣe kọ̀kọ̀ kàkọ́ bá ti di ma owó rẹ̀ wà. náà èrè ẹjẹ́ máa ń mú ẹnìkan wà ní ilé rẹ̀ fún ọmọ láti tó lè máa mọ́tò ìgbọ́kù láti ilé kò lè ṣe bẹ́ẹ̀. wọ́n ti máa ń gbọ́ àkọ́kọ́ ìdáwọ̀ lọ́wọ́ ni àwọn àmì ọ̀jẹ̀ kó owó ṣe ìṣẹ́jú láàbì ní fún wa kájú jàmá obìnrin obìnrin tí ẹ̀rọ ní ẹ̀ fóun lè ká dáadáa yóò gbà dáadáa ní ojú mọ́sálásí lọ ìjọba tó kọ́ ọ̀sẹ̀ nídìí ilé lọ pé mo fẹ́ kọ́ lóògùn ọ̀sẹ̀ máa rẹ̀ àmọ́ àwọn àgbàlagbà kan tó wò lè wá mọ́sálásí òun náà lọ́dọ̀ fẹ́ kọ́lọ̀ ìmọ̀ọ́mù òun sì ń tẹ̀fẹ́ ní ẹ̀kú àti má fi jẹun. ìjọba àti òbí ní bọ́ọ̀lì kan kọ́ lọ́dọ̀ ìmọ̀ọ́mù. tí kò bá sí ẹni rízì mi àlèkìdá òkè máa fẹ́ akọ́dé máa ń agbọ́dọ̀ máa rí ìmọ̀ọ́mù. kìí sọ̀rọ̀ rẹ̀ nìkan lásán. ó ní báyìí ó tó òun nìkan. a rí àwọn ẹ̀yẹ̀ mo kété ṣe. Sọ̀tún ẹ̀ ṣe bá wá kẹ́kọ̀ọ́ wá lẹ́nu bí gbogbo wa máa ń láti kò níjà tó padà bá rẹ̀ fún ọmọ ìmọ̀. Dọ̀tún bá ti kó ní wá máa ń láti wá ní òun bẹ̀rẹ̀ ní wá ń gbọ́ onírun. Ó gbọ́dọ̀ bá máa ń Ó wá lè bá wò. Ó ti kẹ́kọ̀ọ́ tó wà kó jàmbá àgbà. Ọwọ́ àpò jàmbá àdébẹ́bí ilé rẹ̀ ni jàmbá wa ní ìgbésẹ̀ àbábọ̀gbọ̀ rẹ̀ ló pé kájú wa lọ àwọn sára máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ bí júmọ́ wọ́n máa tó ga wọ́n padà gbó lọ́wọ́ lórí bàrẹ̀ wọ́n gbọ́ pé jọ̀gbọ́ ni àwọn tó ga tó máa ń ṣe padà wá tó gbọ́gbọ́ rẹ̀ bẹ́ẹ̀ àbẹ́yẹ̀ ló gbà kọ́ padà wọ́n fẹ́ kájú àwọn ìdáwó dúró tí kò bá sí ẹni rí ìgbọ́dọ̀ sí ìkan tí ó bí lẹ́tọ̀ tó fẹ́ pẹ́ẹ́kì ta ìtura ọ̀dí ìdílé kéde pé torí pé bóyá sáàtì yóò wà léèkì nìkan lẹ́nu yóò fi ní èrò tó pé kò fẹ̀kìnà wá sí mọ́tàlá. Níbi táì bá ń kírun tó bá ti gbé ìdá àwọn kan jẹ́ jọmọ́, odò kékeré kan wá wá lẹ́yìn odò náà wọ́n wá tó wọ́n dẹ̀ wọ́n. Kéde pé bóyá kékeré bá tó kì í báyìí, ẹni yẹn náà dé pàṣẹ àti wá sí mọ́tàlá. Tó wá dé mọ́tàlá sí wọ́n tó bá tilẹ̀ ní bá àwọn olùgbé tó á mú àwọn àwọn àtàlẹ̀ ẹ̀ẹ́ ìyóò ti kú bẹ́ẹ̀. bí wọ́n ti bá tó ká àwọn àtàlẹ̀ ẹ̀ fẹ́ẹ̀sì yìí àdúgbò ògiri lójú láti àwọn àjò. torí pé yàtọ̀ fún báwọn náà wọ́n láti wọ́n ti rí àwọn àtẹ́jẹ́ ìjọba. bàbá mi kó ní àwọn akéwọ́ ohun ìmọ̀ ó lè máa ṣe é. ọ̀sẹ̀ àgbẹ̀fẹ́ òkúta rẹ̀ ti pẹ̀lẹ̀ kí ìwọ́n tó máa lè rà láàrin ti jẹ́ ibi náà ti àtọwọ́pù náà sáà ní ẹ̀ ẹ̀lẹ́ ìkọ́ ìgbọ́ ìgbà ti kọ́lá ọ̀pọ̀ máa tó ní ọ̀tún láàrin ọ̀gá ẹ̀ káwá ní ọ̀sán tó lẹ́yìn ní sáà ní sáà ló ti sè kẹ́sì ìyẹn náà wá sí mọ́sálásí kẹ́sì ìwà sí mọ́sálásí ó kọjú ọ̀rọ̀ bá ń kẹ́rù bẹ́ẹ̀ nìkan lẹ́nu ẹ̀rọ ọ̀pá ti ṣe ẹ̀rọ bá kí ní dojoojúmọ́ mọ́sálásí àdúgbò láti ẹ̀rọ bá kí lọ́sẹ̀ tó jẹ́ júmọ́ mọ́sálásí tó kún ju aráàlú lọ láti tàbí àwọn aráàlú àtàwọn tó bá lọ àbá lẹ́bẹ̀ àbí ọ̀sẹ̀ lọ. èyí bá kí níjọ ọdún kí ìlú ó tún jọ́ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ bàbá tó jẹ́ háìsì náà àtàkọ́ ti bẹ́ẹ̀ lọ. àwọn kìíní yẹn àkọ́kọ́ yóò gbọ́dọ̀ sí òkú lọ àwọn òṣèlú pọ̀ wọ́n pọ̀ sí wọ́n dúró lẹ́yìn kejì àwọn ọmọ tayó wá tayó wá ṣé ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ ẹnìkan ṣé ìkẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀. àtúwájú lábẹ́yẹ́ wọn láti fi dọ́mẹ́ta tó rẹ̀ ìyẹn náà bẹ̀rù lára rẹ̀ ọ̀la rẹ̀. èyí ló tọ́jú aláàrẹ̀ nígbà tó tọ́jú ẹ̀ ibi tó ti kú nígbà tó wá kú la, ó wá ń lálàá rí ibi tó ti wà lórí ààrẹ yẹn náà tó lè fẹ́ bóyá sẹ́ẹ̀tì tó wà lò náà kò lè dè kò lè dè kò lè dè ó ti fẹ́ kí iṣẹ́ tó bá ti bá ṣe ìpá tẹ́lẹ̀ bá dé ìrànlọ́ bẹ́ẹ̀ rọ̀ bá rìn ìgbà ó sì tún wà níbi kó já láàárẹ̀ ara tó lè túmọ̀ síbi pé ọlọ́pàá ọba ti kọlá dáàbò ó ń àárẹ̀ nípa fáárà lọ́wọ́. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kò sí ìlú pé ládàá rẹ̀ ló pọ̀ sí. Tòkítọ́ náà bá wá ẹ̀sẹ̀ ní ládàá àwọn èèyàn. Ọlọ́run bá sọ ní káwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lórí ládàá àwọn Ẹ wò ní ìwé àwọn tàbí àtẹ́lì sọ́dọ̀lá ọ̀sẹ̀lá lọ́dún gbìyànjú lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣe dáadáa. lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán àwọn kan dé àwọn òwèrè kan tó ń bú wọn àwọn kan pè ní àwọn kan sọ̀rọ̀ wọn láìda. nígbà táwọn wá dé wọ́n wá bí nǹkan ní àwọn àbá ìgbà tó kí làwọn tó máa ń bá àwọn tàbí àtẹ́lì ọ̀sẹ̀ bọ̀wọ̀ lè jọ yìí ìjọba ó ti kó mọ̀wọ́ ni tó láwọn tàbí àtẹ́bí yẹn kọ́wọ́ àhápà lọ́wọ́ ìjọ kan lọ́wọ́ bá fẹ́ràn àmọ́ tí ọlọ́run fẹ́ ṣe lọ́wọ́ tó fẹ́ràn wọn ìgbà tí wọ́n kú ẹ̀kọ́ta àádọ́gbọ̀n mọ̀lá àmà iṣẹ́ wọn ti yanqati'a anhum al-ajr ọlọ́run wọn fẹ́ kí ládàá wọn dúró ó rájà àwọn ilé ìdáhùn wọn bú wọn tọ́lọ́ bá fẹ́ bú wọn dí wọn bàlá ó ti ti bá ara rẹ̀ lẹ́sìn ààrẹ náà ń bọ̀ àfáàrà ọlọ́pàá ti ń ṣe bẹ́ẹ̀ tó báyìí ó ti bá tó ọ̀fẹ́ ṣe kù ọ̀pọ̀ sọ pé ah, ọlọ́pàá ti bọ́ ṣe ní ààrẹ di àgbègbè wa tó bẹ́ẹ̀ yàtọ̀ bá rẹ̀ di ayé. Sọ̀kẹ́kẹ́ sàdúrà náà ń jọ. Mo bẹ̀ lọ́wọ́ bá gbogbo mo tẹ̀lé ẹ tó kù. Mo ló kú àdébọ̀tò náà ṣe ká bá ara rẹ̀. Mo bá ti lọ́kùn dáadáa. Sọ̀rọ̀ ẹni tó lóyún tó lóyún ọmọlọ́yà lóyún ọmọlọ́yà lọ́tọ̀. Ṣé o lọ bẹ́ẹ̀? pé mọ́sálà yìí ìṣù yìí ìṣù ńláńlá pẹ̀lú àwọn àbá lójú ní ọ̀pọ̀ pọ̀ lórí ẹ̀ ámú nínú àwọn àbá àgbọ̀sọ̀ yìí pé ẹ̀tọ́ bá lọ ṣe tọ́kọ pẹ̀lú ìlànà ṣe tọ́kọ sọ̀rọ̀ fún ló ń tàbí fi pọ̀ wọn lọ́yẹ̀ ẹ̀tọ́ gbé ẹ̀tọ́ lóyún pẹ̀lú owó lóyún wà ní ìgbàgbọ́ láàbí ò kéèké tí ẹ̀ ti lóyún ọ̀tọ̀ máa ti láàyè kò gbọ́dọ̀ gbàgbọ́ ẹ̀lábẹ̀já gbọ́ ẹ́ ojú èdè haiku ó tẹ̀ sí lẹ́dí ẹ̀gbọ́n lẹ́dí sí ìdíyẹ bẹ́ẹ̀ bá ti ó dà kó lágbára ìgbà ẹ̀kọ́ gbọ́dọ̀ bá rú ó bá bá ẹ̀kọ́ lábẹ́ bẹ́ẹ̀ bá lẹ́jẹ̀ tí wọ́n tẹ̀ sí ẹ̀jẹ̀ kó níta ó dà kó lágbára ìgbà rẹ̀ ẹ́ ó bá bá ẹ̀kọ́ lábẹ́ àbúrò ẹ̀kọ́ lóyún tó lóyún balabala ti gba àwẹ̀ lẹ́yìn ìgbà tó ti ta àgbáyé àwọn dọ́kítọ̀ gbẹgbẹ́ àná ó ti lè gbà ó náà ti lè gbà ó bá wọn. kò sẹ́yìn ìgbà tó sọ pé ó kúrò àgbò ìjẹ̀lá. ẹni tí fún ìyàtọ̀ àgbà ọmọ ti fọ́ ọmọ lẹ́nu àbí tí fún ọtún ọmọ. sẹ́yìn wọ́n ti tọ́jú ọ̀sẹ̀ tó tó lé ìkọjá kí ẹ jẹ́ kí fún ọmọ lọ́yà lọ ẹni tó ti tọ́jú ọmọ ẹ̀tọ́ tẹ́ pé láìpà tó ti bí ma títí bẹ́yà sọ́mà yóò rí lójú ọdún tí ó jẹ́ àríyàn pé ọkùnrin ni ó máa ní ìdí àti mú yẹn tí wọ́n bá ní ìdí àti mú yẹn kò tí ó ṣe mú nǹkan méjì lè ṣẹlẹ̀ wọ́n tí ìyá yìí tí kò bá jẹun kò ní tó ní ọ̀nà ọmọdé yóò bí bàtà ní ọ̀rẹ́fẹ́ kó bá ọ̀rẹ́fẹ́ kó bá. àti pẹ́tẹ́ sí pé ìyá ìjẹ tó bá jẹun sọ́kọ̀ yìí bá kùnyàn yóò wù í kí rẹ̀. òun là ń sọ kìí tó bá yára ẹni tó tẹ̀sọ́ wọn láì bá yóò pè. ó bẹ̀rẹ̀ láti ẹni tó fẹ́ tó ń kó gbọ́dọ̀ gbọ́dọ̀ ọmọ sọ́dọ̀ ìgbà tí ọwọ́ òfin ẹtí tọ́jú ọmọ ẹ̀rọ sọ́mọ yóò ti kọjá ọmọ méjì náà ń pè ní bọ́tẹ̀ papọ̀ tó káwọn tó náà wá dá àwẹ̀ yóò kó nira bá àbí yóò kó nira bọ́ pàdé tó gbọ́dọ̀ ní ó tẹ̀lé ẹ̀ẹ́dẹ́ ìgbà wọn lówó ti bá sọ̀ kàn mí òun náà ti gbọ́dọ̀ bá yẹn tó gbọ́dọ̀ yẹn tá a bá wọ́n kéde ìgbà bá gbà lọ ó ti máa ń gbọ́dọ̀ ní ìgbẹ́jẹ́ máa ń kó ní ọyàn máa ń ti ó bá wẹ̀ lọ́dẹ̀ bàbá rẹ̀ tó bẹ̀rẹ̀ bá lóyún tó bóyá oyún rẹ̀ ìwà mẹ́tẹ́ tó ń bá rẹ̀ kó bá rẹ̀ lọ́dà. ká má ṣe é fi ojú àti fún ọlọ́yà sí jíjẹ́ pọ̀ nígbà tí èyí ti gbá rẹ̀ àwọn àkọ́kọ̀ rẹ̀. ọ̀tá bàbá rẹ̀ tó wá pọ̀ nínú situation náà ní ìlú ni ni wọ́n á jọ wá làwọn àbá ara ìgbẹ́yọ̀ náà òun tẹ̀sí pọ̀ sí ara màá fẹ́ ní tó ká kọ́ bàtà láì sọ ni aláwọ̀ kan sọ pé pẹ̀lú bẹ́ẹ̀ ní ìyẹn o òun yóò san gbèsè àwẹ̀ gbèsè tó bá rẹ káàkó òun gbé bí ẹni tó tẹ̀lé àjò àtàkùn kára pẹ̀lú gbèsè tó bá bàrà yá yóò san gbèsè má lọ sọ tó bá ti gbà o aláwọ̀ kan sọ àwọn táwọn sọ lẹ́yìn nínú àwọn àfáà tó bá wá ní àwọn àfáà tó bá àwọn fáyà àwọn àyẹ̀fà àtàwọn olùgbé bí sèkà yóò sàn òun náà wà ní ìmọ̀kùn bá ọ̀rẹ́ ìfà ọ̀la lójú. Bí tètè tán yóò sàn àwọn èèyàn. Aláwọ̀ sọ sọ wípé yóò fún ìyàwó jẹ nìkan ni. Bí àwọn tó kò fi bàwẹ̀ yóò fún ìyàwó jẹ nìkan òjòṣù nígbà àwọn tó ń mú ilé yìí wọ́n ti fi gbégbá àbá wọ́n ti fi gbégbá ọba lọ nígbà àwọn tó jáwọ́ àbá ìfúnáàkù tó rọrọ̀ òwúyà tó jẹ́ àbájọpọ̀ wọlé àti ìrọ̀ ìlú àwọn ọ̀dàmbà tó ń gbé yóò bí àlọ́ ìṣẹ̀lẹ̀ kan. ara wọn tó ń gbé yóò bí àlọ́ ìṣẹ̀lẹ̀ yóò wá dáhùn ọ̀bá yìí. eléyìí Imam Malik, Shafi'i, Imam Ahmad àwọn tó àwọn nípa ọ̀nà ìsàlẹ̀ tí wọ́n kó dáná yìí. Nígbà tó dé pé ọ̀rọ̀ yóò wá sí nǹkan méjì ọ̀nà àwọn yìí. Aláàrẹ̀ tó bẹ́ẹ̀ ló kò ní sí nǹkan kan. Òní bí wọ́n ti jẹ́ òbí ká àtúnwá àwọn sọ wípé tó bá wù lọ́dún translation tí ó kún fún ìyàwó jẹ́ àdúgbò nàìjíríà ẹ̀ àrí ìmọ̀ tó ń gbà máa gbà wọ́n rẹ̀ yà mọ́ oṣù tí káàkó rẹ̀ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àgbà wà á lẹ́yìn tí èrè rí tó sọ́mọ́ ìgbèrè tó sọ́mọ́ tó ń bẹ̀rẹ̀ ní ìtì ìwòye tó sọ́mọ́ ìdájọ́ àkáńtó gbèsè nìkan gbèsè kan èèyàn ń tán àbí ká ń pé kó fún tẹ́gbé àgbófin àlọ́ jẹ nìkan. Àkọ́kọ́ ká ń pé èèyàn fi àlọ́ jẹ yóò tó bá wẹ̀ ní ibi lára alágbèjúwé. Lóòótọ́ ni ìwò òòtọ́. Pẹ̀lú ọ̀rọ̀ yóò fún. Sọ̀rọ̀ náà àlọ́ tá a bá rí. Ara tó jẹ́ sí àwọn tí wọ́n sọ wípé yóò fún ìyàwó jẹ nìkan tó tó kó ní wéèkù òní situation tẹ̀lé báyìí. bẹ́ẹ̀ wípé tẹ́ ẹ bá tó pé ọkọ̀ òkú ọ̀sán gbèsè ní àbí ẹ̀yẹ ló lè wu àwọn akọ́nà ọ̀bá ló sàn gbèsè àwọn akọ́nàjọ́ méjì ó ti sàn gbèsè. ọlọ́kẹ́ tó wájá láàárẹ̀ fún yín àbúrò àti òkè àgbègbè ìjà tó ní ayé àgbọ̀ bá àwọn ọjọ́ mi kó kà inú àwọn tó lọ́jọ́ mi bá tẹ́bí yóò tàgbé láti rí àgbò àbí yóò tàgbádùn níbi ààrẹ láti rú lọ́jọ́ mi àwọn akọ̀wé yìí. Ibẹ̀ yóò rí wípé ẹni tó gbé ààrẹ rẹ̀ ní ṣe òun náà lẹ́kùn bá gbé tàlá rẹ̀ but ariwo táìpù ara rẹ̀ kan kúrò nínú láyé ó já kúrò ẹni tó bá rẹ̀ tó ṣe kò nígbà táàtọ̀ pé yóò san ìdájọ́ ọ̀lọ́pàá fún afúndájọ́ kú fún ìyàn ló jẹ dẹ́gbẹ̀ fún wàhálì méjọ àbákàrà ní kó mọ̀ rí gọ́rọ́ ó yẹ ká tó parí lò náà nítorí ẹ̀ká wí ní pé ọ̀sán tó yára rẹ̀ tí ó bá ti lọ́jọ́ ọdún kọ́mọ́sì kàkà wọ́n bá ti tẹ̀ sí òfin ìyàn ló jẹ bàbá àti bára rẹ̀ ti méjì yẹn òun náà yẹ kí lóyún àtẹ̀kọ́ lọ́wọ́ lọ́yìn lọ́wọ́ lòun náà ń ṣe méjèèjì bàbá sọ pé ẹ̀rà yóò dé gbà ní adókè ìbò lẹ́yìn ilẹ̀ wà ní pé ó bá ti lójú lọ́gbìn fọ́pọ̀ rẹ̀ náà tó máa lọ́rọ́ pé ń pọ̀ tó yí bí obìnrin rárá ìgbà ìwó ló wà. kò sí sọ òun ló fi pọ̀ ó hàn ìlàjà kẹ́rin yẹn tún ti gbèrè nìkan àbí ó àlọ́ jẹ nìkan hmm? àmọ́ irú sí bí ó fẹ́ lọ́sọ̀ yìí ọlọ́run á tẹ́ni ìyẹn tó tó tẹ́kọ̀ọ́ náà ṣàlàyé tó ní tó rà láti gbà wọ́n lè mú kéé tó bá dúró bá èdè bá rẹ̀ fún wo èyí tẹ àgbàlagbà pátápátá tí àti gbà wọ́n lè mú tẹ́ni ẹ bá pọ̀ bá lè gbà wọ́n pẹ̀lú ìfẹ́ tó bá tó fi lè lọ kó fi ya ẹ̀ máa báyìí. ní ìsúté ṣe ìgbẹ́ ìgbé ọdún tí ń pọ̀ síra wọn ó gbìyànjú jẹ́ fún ọmọ lọ́sí náírà yóò pọ̀ láti fẹ́ mi tó lórí bí ọ̀nà ìlú àfẹ́gbè ìyá àwẹ̀ ọdún mẹ́ta. bọ̀tọ́ bá rí tó bọ́yá bá ọdún kan náà ni tí ó gbé bá tó bá wù hmm? ó bẹ́ tà fún èyí ò jẹ́ bí òbí náà nínú ọ̀rọ̀ wí àpé ẹni tó bá wà sí ìṣẹ́yìn ló fún mú gbégbé àti fún mú ìyàwó gbogbo ló ẹni obìnrin tó náà lórí tó náà mọ́ ọmọ náà tàbí pọ̀ lọ́wọ́ náà ti fẹ́ tàbí bìbọn tó náà padà wá yá táwọn obìnrin bábà ìtàn ń sáájú àwọn ọ̀fẹ́ lóyún àbí àwọn ọ̀fẹ́ bí máa tó máa fẹ́ gbà rẹ̀ ọkà tó náà mọ̀jú wàrà yìí ọlọ́run bá kàkà lábọ̀yẹ. náà ẹgbẹ́ yorùbá jáka tó pẹ́ṣà ni wípé ẹni sáńtẹ̀ kàlífò yọ jáka lẹ́yìn tó ti wí pé lẹ́yìn ìgbà tó bá yọ tí ó bẹ̀rẹ̀ ṣùgbọ́n níbi ọ̀kan àbùn àtàwọn aráyé tí kan bá tẹ́lẹ̀ òun ni dáta ó dọ́rẹ̀ lóyẹ. kìí sẹ́gbẹ́ ní kí ó jẹ́ gan ní ìdìbò ká òun kò sáà ìjára ìsọ́kùnrin dáta ni. ẹgbẹ́ òkú tó bá pàṣẹ ti yọ wá ìgbẹ́gbẹ́ kò ní tí ó jẹ ọwọ́ ní dáta yìí ó rọ̀ ọyọ tíyàwó rẹ̀ ó jẹ tọ́mọ rẹ̀ ó jẹ ẹgbẹ̀ bàbá ìṣẹ́ ìgbàgbọ́ tẹ́kù tó bá tẹ́kù ẹ̀hẹ́n ìjọ jáńtà tó pọ̀ àmọ́ kò tẹ́kù ìwó ìgbà jáńtà sọ ọ̀la tẹ́bátì wo náà kọ ìjọra kì í rẹ̀ kí náà kọ́ ìjọ jáńtà fúnra ìjọ yọ tẹ́bá wọ àdíjọ ọkùnrin tó wá bá náà ń sọ kí ló ń dín kó súnmọ́ yàrá òun ọ̀rọ̀ mọ̀dọ́ sáré wọn lọ sí òkè pé kó lè gba ẹ̀ka ẹ̀ka ẹ̀ka owó ọ̀hún gba wọn ní kí sáré wọn kà fún àríyàtọ̀ gbogbo sáríkà títì ní oúnjẹ oníkan àlàbẹ́ ìdí akọ́rọ̀ níní tálá ṣé ilé tó tó yàrá gàgà ọ̀la bàwá náà ní dìgírì tó à pé bọ́ bá wá dájú àkáàkiri àwọn àtẹnumọ̀ òkè wà àtẹ́bìnrin àti ẹ̀mù àgbàdà fúnra rẹ̀ wọ́n lè bí ẹ̀mù ẹ̀mùra rẹ̀ tó bí yọ sí ní ẹ̀bá ti ní ẹ̀mù lóòótọ́ tí ó ti parọ́ lóòótọ́ ìdẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ kó òun gba jáka ẹ̀bọ̀ kó òun gba ṣẹ́ẹ̀dẹ̀ ní tí ń pa kiri ìbá kiri sọ́mí báyìí náà ọlọ́run bọ́ oṣù dáadáa fún wa mo rí pé láti mo tí ó fi wúlò òní wípé sábà lórí píríncípù àtọ̀nà lábẹ́rọ̀mà oríta. láti wà ní sọ́lá àbẹ̀lá àwọn tí ìgbìgbà tó wọ́n bá yọ jáka wọ́n ti máa ń yọ tó lọ́lé dáadọ́ síbi èdè ọ̀túndé fọ́jọ́ ìjì ó láwọn kan máa ń dáadọ́ àwọn tó ń gbà ìgbà àwọn ń gbà tí wọ́n jẹ fúnra wọn àwọn tó ń gbà tó fi sí ibì kan wọ́n ní báńkì láti bà náà sanko zakato fitiri àtàwọn kan ibi táǹkì ìgbẹ́ tí ò làbó rírà tó ń sọ ṣíṣe ìtọ́nù wọn mú bẹ́ẹ̀ ẹ̀sùn wọn ní. so táwọn náà bá ṣe ṣe ẹni tó bá ṣe pépé ní ìdìbẹ́ kọ́nà alẹ́ ní yóò bẹ̀rù lọ́dún yóò bẹ̀rù káwọn èèyàn náà ká fi dá àwọn jákà wọn sílẹ̀ èdè ọ̀rọ̀ ti bẹ̀rù ṣẹ́ráńpà ni rẹ̀ òun ni wípé variety ti yẹ wà bẹ̀ dídé dé fún káàdì òkè lágbára ẹjọ́ náà bá tẹ́ òun variety síbẹ̀ ọ̀kan fẹ́ wà síbẹ̀ ọ̀kan fi tẹ̀gbọ́n síbẹ̀ ọ̀kan fi tẹ̀ ọ̀kan fi gàrí síbẹ̀ ṣẹ̀wá níbẹ̀ yẹn sábàtì wá kó síbẹ̀ gbogbo àwọn èèyàn táwọn wá ní bùkátà tó ń jẹ àwọn kan lọ lè gbà bẹ́ẹ̀ bí bọ́ọ̀dọ́ ọdún wọ́n fẹ́ ìbá ti gbé báwọn lẹ́yìn ìṣẹ̀jọ́ dára sí kì í ti gbé kó jẹ́ pé ààrẹ ìṣẹ̀jọ́ ẹ̀fẹ́ mú. pé ẹ̀fà gbé dára lọ́kọ́ lágbájá ìyẹn náà kọ̀ọ̀kan pé kò ti àwọn ọmọ èèyàn fi ti gbọ́dọ̀. ṣùgbọ́n sẹ́rí ti níyẹn ẹ máa ń jẹ́ òun ló fà táwọn ìfà ń gbé káàdì owó yọ. bíkọ́ tẹ́ ẹ bá lọ lè nìkan láì ní àgbàdo níjọ́ ọdún ẹgbọ́n ìnáwó dábàdàn mọ́ọ̀bì dídí ó gbàgbà tó gbogbo wa lọ yóò bẹ́ẹ̀ tà á gáàsì gan tó ti di oúnjẹ ó ti di oúnjẹ tó ti wà òfin náà àti ìdílé ẹgbẹ́ bá ti dé báyìí àwọn ènìyàn ó wà lọ lè máa gba kìláìsìsì lẹ èmi ní di ráì ẹkún mi ráì ẹkún mi sẹ́kù ẹkún mi kiri yóò ti máa fi kóhùn ní yóò máa kóhùn ògùn tẹ̀sán ẹgbẹ́ báyìí bá dé irú ẹni tí sọ pé tóun bá yọ dáta yìí tó bá ní náà bá tẹ̀ ká nìkan tí ó yọ yóò lọ lè gbá. màmúùmù ẹgbẹ́ tó máa kó tó wà níwájú ìmọ̀ọ́mù èèyàn ò lè kó síwájú ìmọ̀ọ́mù àsìkò ẹ̀kọ́ bàtà yìí. ẹ̀dá jẹ́ ọjọ́mọ́ àti àbí ìbílẹ̀ ọjọ́mọ́ èèyàn gbọ́dọ̀ ẹgbọ́dọ̀ fún ìṣọ̀rọ̀ gbogbo olóyè ti kún gbogbo tẹ̀lé kò sí ti tún kó tó tẹ̀lé tó wá kù sí ní pé ìwájú ìmọ̀ọ́mù kéèyàn ti lọ́lẹ̀ mú sáàpù kalẹ̀ fúrájú máa mú kí sáàpù tó tó ẹ̀gbọ́n tó tó bẹ́ẹ̀ bá tí ó rẹ̀ lórí ọ̀. àwọn èèyàn máa ń jẹ́jọ́ ọdún máa tọ́mọ sí rẹ̀. ẹ̀yìn bọ́ọ̀lù tó bá ti dé ẹ̀gbẹ́ ìwọ̀n tó ẹ̀yìn ìmá ìrẹ̀wà. nígbà tí gbogbo àyẹ̀wò bá ti sẹ́ because ìta ń pè ìmọ̀ ìmọ̀ náà ìmọ̀ ìmọ̀ ẹni tó kò nígbà tí wọ́n wá jẹ́ máa mú ìjọba wà lẹ́yìn wọ́n wá jẹ́ máa mú mú. oṣù yóò náà ló ń kọ́ sí pẹ́sẹ̀ tí ìjọ ni ló dé bá sọ̀rọ̀ báyìí. ṣé àtọ́nà ìwẹ̀ ìkọ́sẹ̀ ọ̀sọ̀ níbi sẹ́yìn so àti tí ọba sáyé mọ èyí ń lọ dúró kalẹ̀ bọ tó bá sáyé mọ èyí tó ọba. pásítọ̀ tó rán àwọn òṣèlú ọjọ́ hajj tó gbọ́ tàbí kò tọ́ ojú méjì lẹ́bi wò. ẹnìbọ̀dì tí ẹ bá ti ṣe mùsùlùmí tó lóun ṣe nǹkan kan fún mùsùlùmí tó pé nǹkan yẹn tí ẹ bá ti hàn gbígbà dáadáa ẹni ò ní gbà láti. ẹ̀rọ torí pé tí ó gbà dáadáa kò ní òní kó jẹ́ ìsìlámù àdéhùn ìjọba. ṣùgbọ́n tí ẹ mú wa lè dé bẹ́ẹ̀ ó lè dé bẹ́ẹ̀ òun náà lè mọ̀ fún ògbà dáadáa òun lè ti dáadáa sí ìlú náà àdúrà òbí ọmọ ìṣẹ́ mi ibi kan ní bóyá láti lónìí o a ní ti sọ ní ìjẹ yàrá náà bá sọ ní ọkẹ́ ṣe àrọ́mù ni òun lè ní dáadáa ṣé wọ́n ti ìwọ̀n rẹ̀ gbọ́ bí ṣe é dàrọ́ gbàrà fọlọ́ èyí tí ò lè ṣe òun ní pẹ́pẹ́ because ìjọ ti jẹ owó ìwọ́n ọwọ́ ní gẹ́gẹ́ bí yìí ẹ ń lọ tọwọ́ lọ rẹ̀ wọ́n bá gbé wá ẹ̀ka àwọn kò ní balá dá àmọ́ ní èdè kò ní ládá ní kàlà àmì àbí ṣe ẹ̀wọ́n èyí tó kọ́ lóde òkú ìjọba ìjọba ìjọba rárá ẹgbẹ́ tó ẹ̀yìn tó lọ́fíìsì kò jìbá àti kò gbà ládá kó bá fi ní pé oore ló ẹ wàá bẹ̀rẹ̀ pé ìwòlẹ̀ ìdílé wa ẹ̀rí méjì ní fún mi ọlọ́wọ́ bá pẹ̀ ẹ máa gbọ́dọ̀ tó gbọ́ láàpẹ̀rọ̀ fi kẹ̀kẹ́ rí mí nàìjíríà kò sí oore níbi ọ̀pọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí wọ́n ń sọ èyí bá yẹ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọlọ́dún kò sóore bẹ́ẹ̀ ìlà àti tó bá ṣe yí bọ́ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bá bọ́ọ̀lù sọ́kànnù mẹ́ta yìí sẹ́gbọ́n mi ilà àwọn amọ̀rọ̀ mi gbọ́dà kan ẹni tó bá pa àtúntà ẹfún lágbájá ló ẹṣin dáadáa bọ́ ẹ̀kọ́ ní bá mú dídé sọ fẹ́lẹ́kẹ́lẹ́ táwọn yóò kó òfin gbọ́ èyí orí lòun ẹgbọ́n ilà àwọn ìṣọ́ra fẹ́ àwọn àrùsìn àbọ̀pọ̀ àtúntà ẹṣin àbí ó mẹ́ta tó ṣe láàrin àwọn èèyàn ẹgbẹ́ ọlọ́pọ̀ pé mẹ́ta yóò rí àbí lágbára tó bẹ̀rẹ̀ láyà lágbára ìlà kò tó rẹ àbí ó rí pé mẹ́ta tó kàrí ti kó rí ni àbí ọlọ́run adẹ́gbẹ̀ tó kó rí ni ó ti wà pé kí á fún alídáríkà èyí ti ọ̀gọ́ àpàdọ́tìlá ẹ̀tọ́ wá sí ìsìn wá bí wáyọ̀ lọ lọ́rùn pàtọ́wọ́ àtúntì ẹgbọ́ ẹni tó sílé iná gọtíládá tó ọgbọ̀dọ̀ tẹ́ torí tọ́lọ̀ hmm? so èyẹ́ lè fẹ́ nǹkan tí ó tó orí bẹ́ẹ̀ ní ìyá ṣe so ládá nìkan wọ́n lè dẹ̀rù dé bẹ́ẹ̀ nìkan bá fún tálíkà tó oníbùkátà tó jẹ ó fún ó wá fi kárí mi ẹni tó ń jẹ òkò bá ládá àwọn èlò fún tálíkà ṣẹ́gbọ́míyé òun ló lùsì ládàájẹ́ so ẹni tó bá ti jẹ́ oore ẹgbọ́n mi ara kìí sọ́ọ̀wẹ̀ kéèyàn má ṣe tó bá sí ìpẹ́ tó fẹ́ ṣe kò ní gba ládá òun ló lùsì ládá fún ẹ̀ òun lẹ́ẹ̀kọ́ fún ọ̀fẹ́ yẹn ṣe léyìí kí ẹ wá sí ìpẹ́ fún balada Islam ọ̀dà òun ni pé anẹ́sítàlá àtọ́lá àtọ́ wípé anybody tí èèbá ti rò pé ó wá gbà ìsìláàmù lẹ́yìn ìgbà tó wá gbà ìsìláàmù ó wá ṣe ìsìláàmù rẹ̀ dáadáa hmm? tó ṣe dáadáa ọlọ́run ọba tó ń kọ gbogbo àwọn oore tó ti ṣe kó tó bá ìsìláàmù rẹ̀ ìdáàbí ní ìsọ̀rọ̀ ìjẹ̀wò pé ẹni yìí ní ìsọ̀rọ̀ ìjẹ̀ hàn jẹ̀ òdìládàá bọ̀ tó bá fi lè gba ìsìláàmù yóò gbà ládà ọ̀gbọ́n ní hajj. so torípọ̀ rẹ ló jẹ́ máa sáré lójú hajj ládà nìkan ló wọ̀ lélẹ̀ wọ́n àfẹ́ǹtì hajj ni wọn pẹ̀lú owó ló fi ṣe. bẹ́ẹ̀ náà ní kẹrin lẹ́yìn kanáà fún òun náà ń tóbi fún yín ní àdúgbò ẹ̀ tí ẹ̀ńtí èdè òṣèlú bá fún yín ládùúgbò tó rẹ ní bá àdúgbò àti òṣèlú tí ó gbà lára ẹ̀ àdúgbò jà rẹ̀ láàdá ọ̀rọ̀ sórí nǹkan tí èso rẹ̀ nìkan láàbùmí òrí nǹkan lè jó rẹ̀ wọ́n máa ń tún láàdá ẹni tó fẹ́ ṣe kọ̀kọ́ jó rẹ̀ fẹ́ fẹ́ gbà ẹ̀sùn àmọ́ àwa ní máa lọ lè bá wọn fẹ́ dákọ̀ ní máa lára ju wa àdìgbèdè rẹ̀ yẹ̀yẹ́ nìyẹn ẹ̀tẹ́ nìyẹn àwọn òní gbadára ló kò ní má jẹ́ ìlú tí ó gbàlára yóò wé kéde ìṣòro ní ìfà tó ọ̀la wà lọ́dún tó bá wọn ṣẹ́gun náà yára.